avant il monte quoi hein الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليسي أدعوكم الله الصلاة والسلام على نبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة دا قبام على إلي النبي أتي صحابة gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé محمد sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. báyìí lẹ́yìn náà ká máa tẹ̀síwájú lórí àdéhùn tá a ti ní lónìí ibi tọ́rọ̀ kan ti bẹ̀rẹ̀ débi òní kọjá àwọn tí wọ́n bá há al-usul as-salah ẹni tó bá há sórí ní o ẹni tí ò bá ti ha sórí ohun tí ní kankan ti lé ní ẹ̀ ń bá ti ha díẹ̀ náà ọlọ́run ní kí béèrè lọ lórí díẹ̀ tí lórí díẹ̀ tó ha ọlọ́mọdé fún alágbọ̀nlé ọ̀rọ̀ rẹ̀ sọ́yìn ọ̀yà àtàní kọ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ń bá mà kó dáhùn lójú kó náwó àwọn tí ó bá fẹ́ àmọ́ béèrè tó ní wọ́n ti béèrè àwọn kátà tó kọ́ ọ́ èyí ń ṣàfùlà ibi dáàbò tó ń bọ̀ adìlátọ̀ha níbi kí ìdí ẹ̀ báwa nu ayé pẹ̀lú ògùn ọlọ́run gbẹ̀bọ̀ rẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́kọ́ sọ mi lẹ́ẹ̀kan kí máìkì tó bọ́ta gbogbo àtẹni tó pè wọlé àti wọ́n tó ń bẹ́ wájú mi tí wọ́n náà fẹ́ gbẹ̀bọ̀ ẹ dàgbà ká lọ ṣe ìmọ̀ràn ọjà tó lè yá àníyàn wa ẹja lọ ẹja gbèyẹ̀wò níta ń ṣe yìí kò sí nǹkan tó fẹ́ mú wá àbí alhadaful akasi tó kọjá pé látàfi wa lórí ọ̀rọ̀ ìmọ̀ kó ní kálukú lè múra a ah, èmi náà fẹ́ gbẹ́ mọ̀ kó rẹ̀ lóní bẹ́ mùtáàbù náà ó lè má níjẹ̀ àmọ́ òun ló ń ṣàṣàkìyàn pé kó lè gbórí yìí pé èmi náà pè wọlé mo sì gbórí yìí kó ló lè ní wọlé pẹ̀lú nǹkan àti ìdòdó bá kó máa ti pé wọn ló lọ ha lò sùúrù fàlàfà àmọ́ kó tán níyàn méjì àníyàn kí ni torí wọn bẹ gbẹ mọ wọn jò bá ìkíláàsì rẹ jẹ o àmọ́ a máa ń torí epo jẹsùn àyọ ara sùn a sì máa ń torí sùn jẹ epo àyìnbáyé àwọn èèyàn náà lásìkò àwọn sálà tó ṣe pé wọn fi irú nǹkan báyìí kó kọrí ìjẹ lómi kódà fi ẹ̀ńtá ìjẹ lómi sínú Islam sínú kí lápẹjọ náà sínú Islam sọ jẹ́ pé lábá fi lé iná ìkọ́rìjà ara wa síbi ọ̀rọ̀ ìmọ̀ kò tí ì ṣekínú kò tí ì burú ọlọ́mọṣá ṣàlékún ọmọ náà ṣàlékún àgbẹ̀yẹ sí ìṣẹ́ṣà ṣàlékún ẹ̀ṣẹ́ ìkọ̀kan wọn sọ kó ní kálukú dáàmú rẹ̀ náà bóyá àlọ́ kọ̀kọ́ fẹ́ gbá wájú àwọn tí ó bá kó wọlé àbá àdúgbò àwọn ọmọ pèsè ma gbé zero nine zero sọ́bọ̀ ara kíjì two one three three seven four nine four zero zero nine zero two one three three seven four nine four ẹni tó bá pé ìtọ́nà rẹ bí àti àti dáhùn ìdáhùn ti àti bèrè kí la kọ́ sẹ́yìn o ẹni bá ha oníkóṣeṣe ní ọ̀nàwọ̀ ẹnìkan kọ́mẹ́ǹtì pé but you didn't ask us to memorize it o àhà pé ẹ̀ wá lè dúró délé ẹ àwọn ẹni tó kọ̀rọ̀ alẹ́gbẹ́ wọn attend the class níjọ tí a sọ nù àti ní kóníkàlùkù wá ní òsì èsì hàn kọ́lù man àtọ̀ ìbéèrè lẹ́ta lè sọ fún madam ìyọ̀rọ̀ yíyá yìí ìbéèrè mélòó ìbéèrè mẹ́ta ọ̀nà tó bá wù mí mo lè gbé gbà mo kàn lé ní ọmọ ká lọ mo sì ní ọkàn kálẹ̀ mo sì lé gbólóhùn báyìí apá wọ́n sì máa ṣàlàyé rẹ̀. قال المصنف رحمه الله تعالى الأصل الثاني معرفة دين الإسلام بالأدلة وهو الاستعانة لله الكافي والاختيار له المشترع والمتابعة إلى الشرك وهو السلام الصلاة الإسلام والإيمان والإحسان وكل مرتبة لها أركان وأركان الإسلام أركان شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم وصوم والحج حج الله الحرام شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام واصل وحج بيت الله الحرام ṣe kò ti tánà mọ́tò

ويكون الشهادة قوله قوله تعالى الله أنه لا إله إلا الله Márùn-ún máa àásùn mọ́ lọ, aláwọ̀rún máa ọ̀pá gbàrún máa yà yìí, máa. Ṣẹ̀yìn ọwọ́ àádọ́dún lẹ́ẹ̀ẹ́lẹ́ ìlànà ọ̀wọ́, lẹ́ẹ̀ẹ́lẹ́ máa ní ẹlòmíì, ẹlòmíì, ọ̀yá gbẹ̀fẹ́ yòó ojú ọlọ́mọ tó láwa yìí ní ti sàánú ìyẹn bí adé yìí tó àti wọn náà ti sàánú ọ̀sà má jẹ́ kẹ́rù bá ọ a lè padà wá bá ọ àmọ́ àwọn ọkọ̀ lọ́fọ̀ kan rẹ̀ bá lé mi mú lọ́mú lọ́mú mi ọ̀mú sáì wọ́n rẹ̀ bí lọ́rẹ́ káyọ̀ náà lọ asùn sáà Thank you. معرفة دين الإسلام بالحقيقة وهو الإسلام بالله التوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك والأمر وهو ثلاث مراتب الإسلام والإيمان والإحسان وكل من ثبت الله على الإسلام وقال الإسلام موتى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام الشهادة دليل الشهادة بقوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما لا إله إلا الله لا إله إلا هو العزيز الحكيم. خليل في هذا واصل واصل ومعناها لا معبود بحق الا الله ولا اله نافيا جميعا ما يوحى من دون الله الا الله ممسكا للعبادة لله وحده لا شريك له في طيب. عبادته كما أنه ليس له شريك ممتاز الذي توثقها قوله تعالى وإذ قال إبراهيم لقومه وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي أقرني وقوله تعالى قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا فقولوا اشهدوا بأننا مسلمون فدليل الشهاده أن محمدا رسول الله قوله تعالى لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما حرصتم حرصتم عليكم بالمؤمنين رؤوف رحيم ومعنى شهادة أن محمدا رسول الله وعزه فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما عنه نهى وزجر وأن لا يقبل الله إلا بما شاء ممتاز ممتاز بارك الله فيك ìbéèrè alákọ̀ọ́kọ́ ló dáhùn ó kún mélòó ọ̀nà fẹ́ lójú rẹ ẹlọ ìgbàgbà kan wájú wájú kan yẹn. ìwọ́n náà nílẹ̀ jòkó ẹ̀rù bá ọ́ sílẹ̀ àbá ó kàn máa nígbà tá a fi ní lójú àwọn tó bá pè káyé ẹ̀ àbí lójú ẹni ń bẹ́yà yẹn. báyìí aṣọ àlùfáà ni ìbéèrè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì. اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم هذه ثلاث مسائل والعمل بهن الأولى أن الله خلقنا ورزقنا ولم يتركنا عملا بل أرسل إلينا رسولا فمن أطاعه دخل الجنة ومن أطاعه دخل النار والدليل قوله تعالى يريد قوله تعالى إنا أرسلنا إليكم رسولا مجاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وزنا الثانية أن الله لا يرضى أن يشرك معه في عبادته أحد لا أن يشرك معه أحد في لا ملك مقرب ولا نبي مرسل والدليل قوله تعالى وان المساجد لله فلا تدعوا مع الله احدا الثالثه ان من اطاع الرسول ووحد الله لا يجوز له موالاه من حاد الله ورسوله ولو كان اقرب قريب والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك حسب في قلوبهم الإيمان وأيدهم من حسبك ربنا يبارك فيك ربنا يكرمك ربنا يتولاك المرتبة الثالثة الإحسان المرتبة الثالثة الإحسان اسم واحد وهو أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك والدليل قوله تعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقوله تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين وقوله تعالى وما تكون في سهل وما تأتي منه من القران ولا تعملون من عمل الا كنا عليكم شهودا اذ تجيبون به ودليل ودليل والدليل من السنة حديث جبريل أيوة أيوة رضي الله عنه أن عن عمر رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى علمها الى النبي صلى الله عليه وسلم فاسبل ركبتيه الى ركبتيه ووضع كفيه على رحمتيه فقال يا محمد اخبرني عن الاسلام فقال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله اقيم الصلاه بارك الله لك وبارك عليك وبارك فيك ونفع بك الإسلام والمسلمين ونصر بك التوحيد والسنة ورفع بك راية التوحيد والسنة ووضع بك راية البدعة والفسوق والزندقة والإلحاد ومعصية الرسول طيب انت عقلتك عليه فوقن تباكي ṣeéṣe tó fa akọyọ báyìí bí ẹkọ lẹ́tọ̀ọ́ sí wọ ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún mélòó àmọ́ bó ti ń karùn-ún ni bẹ́ẹ̀ ni ó kára dáa yóò kára dáa ó yá ẹkún nìkan lẹ́gbẹ̀rún mẹ́ta barakallahu agbọ́tò ìdákọ̀ọ́lá àtẹ́yìnrò barakallahu àtẹ́yìn sáì a tún ní alótúkàn ọlẹ́nìkan ti pè ẹni tó pè òun kẹ́pẹ̀ padà tí kọlù wọn bá ti wọlé ká tó fẹ̀rù bí ní àyè sáì mọ́nìwá ìdọ́wà tó ti nù tọ̀ èdè China tó ń sọ̀rọ̀ ẹ lọ wá sí ní kìkì náà ọkọ̀ ọkọ̀ sí ẹ̀rọ kọ́mọ kánú ìlú. sọ́yì Redwan ẹ̀ kí ni ó pera rẹ̀ Redwan concept àbí kí ni ó pera rẹ̀ Redwan concept ẹ̀ fún òní ní kẹsàn-án àdúgbò ni. sọ́yì Redwan concept.

آه. أدلاء ما رأي لك أيوة وحاسبون وغيبون بمعمالهم قوله تعالى يسجد الذي أمل يجزي الذي يجزي الذين الذين يجزي الذين أتى ويجزي الذين يجزي الذين أتى ويجزي يجزي الذين أتى ويجزي márùn mọ́ wọ́n bá jí bíi ajílẹ̀ òòrùn ajílẹ̀ òwòrán ajílẹ̀ òdejìlẹ̀ òwòrán ajá bèrè bèrè rẹ̀ bìbì ẹ̀ mọ̀lẹ́ni mọ́tò الأصل الأول فإذا قيل لك من ربك فإذا قيل لك من ربك فقل رضي الله الذي رفعني ورفع الذين على دين من وهو معبود ليس لمعبود سواه والدليل قوله تعالى الحمد لله رب العالمين وكل من سوى الله تعالى وانه واحد من ذلك العالم فاذا قيل لك بما عرفت ربك فقل باياته ومخلوقاته ومن اياته الليل والنهار والشمس والقمر ومن مخلوقاته السماوات السبع وما فيهن والوجود السبع وما فيهن وما بينهن والدليل قوله تعالى ومن اياته الليل والنهار والشمس والقمر فاعتذروا للشمس ولا الى القمر واذكروا الذي خلقهن ان كنتم اياه تعبدون وقوله تعالى ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على الارض يمشي الليل والنهار يطلب حديثا والشمس والقمر والنجوم والثمرات الامر على له الخلق والامر تبارك الله رب العالمين وهو المعبود والدليل قوله تعالى يا ايها الناس اعبدوا ربكم يا ايها الناس اعبدوا ربكم الذي زخرفهم الذين من قبلكم لعلهم تتقون الذي جعله لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج من ثمرات فاتقوا فلا تجعلوا لله اندادا ولا تجعلوا لله اندادا وانتم ولا تجعلوا لله اندادا وانتم وعنكم تعلمون انكار رحمه الله تعالى على خارج هذه الاشياء هو المستحق للعباده وانواع العباده التي امر الله بها مثل الاسلام والايمان والإنسان ومنه الدعاء والخوف والرجاء والتوكل والرغبه والرهبه والخشوع والخشيه والانابه والاستعانه والاستعاذه والاستغاثه والضغط والنذر. بارك الله فيك بارك الله فيك. بارك الله فيك الأصل الثالث معرفة نبيكم محمد صلى الله عليه وسلم الأصل الثالث معرفة نبيكم محمد صلى الله عليه وسلم صفة نبيه محمد صلى الله عليه وسلم وهو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم وهاشم بن قريش وقريش من العرب والعرب من سورية إسماعيل بن إبراهيم المغيري عليه وعلى نبينا أفضل الصلاة والسلام وله من الأمور ثلاث وعشرين سنة منها أربعون قبل النبوة وثلاث وعشرون نبيا رسولا جزء ذكره وأرسل بالمدفن وبلغ بمكة تعافه الله من نصارة عن الشرك ويدعو إلى التوحيد وسليم قوله تعالى يا أيها المزمل قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمن تستكبر ولوجهك فاصبر ومعنى قم فأنذر ينذر عن الشرك ويدعو إلى التوحيد وربك فكبر وربك فكبر أذنه بالتوحيد وثيابك فطهر أي طهر انزل اعمالك عن الشرك ووجد رفضه او وزك تركها واهلها والبراءه منها واهلها أخذ على هذا عشر سنين يلجوا إلى التوحيد وبعد العشر أُمد به إلى السماء وطلبت عليه الصلوات الخمس وصلى في مكة ثلاث سنين ونادر أخوه وبالهجرة إلى المدينة الهجرة الانتقال من بلد الشرك إلى بلد الإسلام والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهو في إلى أن تكون الساعة والدليل قوله تعالى إن الذين توفاهم الملائكة اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل العلم وهو معرفة الله ومعرفة النبي ومعرفة دين الإسلام في الأدلة ودليل قوله تعالى فمعرفة دين الإسلام بالأدلة أه. الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأذى فيه والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لا يخط إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الشافعي رحمه الله تعالى لولا أنزل الله حجة على قلبه إلا أن يسر لتقدم وقال البخاري رحمه الله تعالى العلم قبل القول والعمل والدليل قوله تعالى ممتاز بارك الله فيك وبارك عليك وبارك لك ورفع بك راية التوحيد والسنة ووضع بك راية البدع والشرك والكفر والزندقة والإلحاد وما فيه الرسول بارك الله فيك آه kọ́kọ́ gbígbá jùlọ ìdí nìyẹn torí kó ti kọ́kọ́ ti bó ti ṣe òun kí ni kí ti sọ̀rọ̀ rẹ̀ jẹ́ wọn kefun ní kefun méjì ààrẹ̀ ilé borí kíyàn bí ló gan ọlọ́run borí ẹ̀ṣẹ̀ jẹ́ mìíràn tó bá tẹ èyí forí dì ní àmọ́ gbogbo ìmọ̀ gbájú à ẹ̀wọ́n jẹ́ forí dì ọ́n inú owó rẹ̀ tó yẹ kó gbà gani tilẹ̀ ẹbí tí a kà ń sọ̀rọ̀ yà kó one thousand five hundred naira ní gbogbo àrà barakallahu fi wa barakallahu la ẹ̀ tàbí fún ìjọba máa fún lórí <laughs> ẹni òṣìṣẹ́ ìjẹ́ ṣàánú rẹ̀ kó ní ìdìbò yà rẹ̀ barakallahu fi káì káì káì lọ́wọ́ àwọn tó tẹ̀ wọ́n ilẹ̀ kan pè wọ́n àbá sì lè tẹnu padà bóyá ní náà sì mọ́ra dáadáa ní tẹ̀gbọ́n ọkùnrin ọ̀dà sọkùnrin Kamal Kamal kìíní Kamal Hasan àtẹ́dẹ́wí òkè ọmọ tẹ́dẹ́nu àtẹ́dẹ́wí má sọ ibi àwọn ará ta fi hàn yìí wọ̀pẹ̀lẹ̀ ahọ́n. Báyìí, ayé ò sáàgbà bá gbé ìrìn ìdèmídé àwọn sáà ti dáhùn. Ah. Kọ́mọ̀ ẹ̀kọ́ ọmọ ilé ìlú, sọ́ọ̀dún ẹni orí mi.

wọ́n pè tàwídì àtún pé ṣíríkì tẹ́wọ́n tí wọ́n ń jẹ́ papọ̀ ni wọ́n fẹ́ kó tàwídì àti ṣíríkì papọ̀ إفراد الله مجدي وعلى الذي يجب على الإنسان معاملته وفي معرفة العبد وإذا قيل له من فقل ربي الله

فيما أمر فيما واجتناب واجتناب واجتناب ما نهى الله إلا بما واجتناب ما نهى عنه وزجر انزجوا واجتناب ما نهى عنه وزجر وأن لا الله إلا بما شرع ودليل الصلاة والزكاة وتكفير التوحيد قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ودليل الصيام قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ودليل الحج قوله تعالى ولله على الناس ولله على الناس الفجر عليه فإن الله حسبك قال فأخبرني عن الساعة قال فأخبرني عن الساعة قال ما المسؤول عما فعل الساعة قال فأخبرني عن عوارضها قال أتاك الأمر قبل فأخبر الفجر معاوية ثم قال يا عمر أتدري ما الإسلام قلت الله ورسوله أعلم فإنه جبريل أتاك يعلمهم دينه الأخ الثالث طيب حسبك بارك الله لك وبارك عليك ونفع بك الإسلام والمسلمين ورفع بك راية التوحيد والسنة وودع بك غاية البدعة والزندقة والكفر والشرك والإلحاد ومعصية الرسول لكن أنصحك أنصحك يوني بكاس نصيحة فهو كن يوتي قولا دا إذا كني أنجلي أنجلي لغوي ها كما يأتي وما لهم صدوه ẹ̀dàkùn àfẹ́kọ̀ọ́ mọ̀kẹ́kọ́ wá dìsọ́gbọ̀ wá ní àti tó náà ha ní gbóbi wá ẹni tí wá ti ha kò yẹ kó wá jòkó yìí ha àti wá yìí tà sí lọ́wọ́ yìí ẹni tó bá ha ẹ̀hẹ́n ẹ ti mọ́lẹ̀ bá àwọn ẹmu mọ́ fi jẹ́ ìjòkó mọ́ gbogbo ọ̀rọ̀ ti dé mọ́. káì àtìlẹ̀ ti fún ojúlówó ló ti sàánù ọ̀rọ̀ rẹ̀ ni toró jẹ́ jù kí ni àìsàn wà wá. Kal gbọ́n ní kọ́kọ́ ní odidi one thousand naira ẹ̀ ṣe bá tà láwà kúbá. Ẹ̀ ṣe bá tà láwà kàrà wọn sáì alùpùpù abdulkadir masha allah abdulkadir jìlání ọkẹ̀ ìlání tó yá ẹ̀rùmbà ó tí a tán àyẹ́jọba tí a tán mọ́ ọkọ̀ bẹ́ẹ̀ tí ó tí kàwọn tí ó tí a tán ẹgbẹ́ gbára ẹgbẹ́ fún yóò gbára ẹgbẹ́ bá ti ha tán mú wá bí ẹgbẹ́ tí ìhàtọ́ náà gbogbo ẹjọ́ bá ti ìhàtọ́ insha Allah àwọn èèyàn gẹ́gọ́ pé ní àwọn ará àdúgbò wa hà ní àwọn èèyàn hà náà aṣọ àbí aṣọ lásìkò jẹmọ aṣọ bí àwọn tí wọn láì jọ náà bí wọn wó dáadáa sẹ́yìn tó ti yá kí n lọ bí tó bá wù mí àwọn àjọ àjọ tẹ̀lé wa lọ

مثل رسول الله صلى الله عليه وسلم ويوحى ويوحى أن النبي عقد ديك عقد وتنكر ما كان محمد ما كان محمد على أحد من كتابه ولكن وخاتم النبيين ودليل على ذلك قوله تعالى Mo ti wo òdí ìkàkùn gbogbo dáhùn yìí. Àbájú sọ̀rọ̀ kú ìtẹ̀ẹ̀kan kú ìjọba wọn máa fi kẹ́ ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ kọ́ máa lọ́lọ́ ogun sáńkà ọ̀rọ̀ wọ́n ti wọ́n ti lọ ọmọdé ọmọ kíkiri òrojọ́ ọ̀rí yọba láyé rẹ̀ dé ìyá dábọ̀ fáìsì kọ́ máa bẹ̀rẹ̀ kọ́ máa lọ ìbí súrà àbí rẹ̀ bẹ̀ kú kan rẹ̀ ẹ́

الإمام الخطابي أجدكو قال البغوي رحمه الله قال البغوي رحمه الله شرح وجود العالم تعالى في المسلمين الذين مات العالم والعالمون ناداهم الله في الايمان الذين قالوا تعالى ناداهم الله في الايمان ناداهم الله في الايمان وتدل على أن وتدل على الهجرة لكن قوله تعالى لا تقولوا قوله صلى الله عليه وسلم لا تنقسم الهجرة لا تنقسم الهجرة حتى تنقسم التوبة ولا تنقسم ولا تنقسم التوبة حتى تدل على الشمس من مغربها غيره ألوهين أنا أريد لك أبريم ويبراوي أنا أريد لك أبريم ودوليدي ألوهين أنا مصمم كتاب أستاذ ذكر الله أهلكم الله نفع الله بكم حياكم الله الأصول الثلاثة للعلامة المجدد الشيخ محمد ابن عبد الوهاب رحمه الله رحمة واسعة gbogbo tàbíwá kọ́ láti tàbí lè ká fún mi láti bẹ̀rẹ̀ ìrìta tí ó lé Masha Allah àwọn olóṣìpọ̀ láti bẹ̀rẹ̀ ìrìta tí ó lé tàbí lè ká fún mi àwọn tó bá wà ní online ẹ̀ṣílẹ̀ ọ̀lẹ́ bá wọn náà ẹ̀ṣílẹ̀ ọ̀lẹ́ àtìlẹ́sẹ̀ yóò bá gbẹ̀ sí ìhà gbogbo ẹ̀tọ́ ó sáyẹ̀ kó lè há sí ìtàṣẹ̀kọ́ ẹ máa kó ti ha gbogbo ta ti kọ́ pátá ó náwó sókè àwọn obìnrin àwọn ọmọbìnrin kọ́ akáwà ń bẹ̀ ní àti ìgbà ẹgbẹ́ kó náwó nù wọn táìsà kọ́ àti anna àlíyá àṣíyá mubarak ẹgbẹ́ fún wà á gbé láti bẹ̀rẹ̀ láti al-usulu thalatha ọ̀sùn orúkọ tíra orúkọ ẹni ó kọ tíra gbèyà apá tí ó dé kọ́ náà fábọ̀t ọ̀sọ̀rọ̀ ló yá àgbọ̀ ló yá àdúgbò آله وأصحابه وصلى الله تعالى ولا رضي الله تعالى إلا الله أنه لا ani ẹ mọ́mọ́ yẹn lọ sọ́dọ̀ wọn ni ọmọ yìí distract wa ẹ bá mọ́mọ́ yẹn lọ sí ẹ̀dá àbùdó lọ fún distract wa ní sùúrù ọkùnrin yìí nǹkan tó nǹkan orúkọ màtẹ́ńtà wà láti ó yá múlọ̀dọ̀ ọmọ rẹ̀ múlọ̀dọ̀ ọmọ rẹ̀ ọmọ ẹ bá bí ọmọ dáwà láàmú ẹ mọ́ múlọ̀lẹ́ o ẹ̀dá nítorí ṣe lọ́wọ́ yìí lórí mọ́ distract iṣẹ́ ọpọlọ ní ìjọ ṣe lọ́rọ̀ ẹ̀ ẹ̀ akọ́kọ́ Huh?

والأرض إن الإنسان في إلى الذين آمنوا وعملوا الصالحات فتواصوا بالحق وتواصوا بالصبر وقال الكعبين رحمه الله تعالى لما أنزل الله فتح على قلبه وقال البخاري رحمه الله sọ àwọn èèyàn bá wọ mọ́tò lọ egun bá gbé ẹ̀sán báyìí wọ́n ti wá wọ́n máa hmm, hmm. tó wá gbé ẹ̀sán báyìí á paná ni ọba sáàtì ẹ̀ ní dáhùn eléyìí ò dáhùn ọ̀rọ̀ ẹ̀tún sáàtì yá àkókò sáàtì. tọ́ ń bọ̀ sí ní kàmá ẹjẹ́ kẹ́bùn wa máa fi ní ibi tó wà ẹlòmíì tó dá lójú tó kà fún wa títí débi tá a dé. èyí sì mú ọ ó ṣòdì àbí lẹ́wọ́ kékeré ó ṣòdì ìdíjì ọ̀rẹ́ àjẹmọ́ ṣòdì fábdọ̀. Ó ṣòdì. Ẹ̀yìn náà, wọ́n ti wà lọ́wọ́ ẹ̀rí máa jára rẹ̀ láàmú àkọ́kọ́ kí kálukú lọ há lóde bí lásọ àbí ìgbà tó wá débi ẹnu máa ń ká akọ́ yẹn kò yẹ kó ṣe sí ìfẹ́ tó bá tún jẹgẹ bá tún pò fólú wa ó pọ̀ ní ẹ̀jẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ní ọkùnrin akóredé akóredé Yunus Hamdan ìfẹ́ ìṣàdúrà bá mú jíra wọ́n sì kí tí ó jíra wọ́n kúlẹ̀ kan náà. kúlẹ̀ kọ̀ kí ni bàbá yìí kọjú sáré ògiri ìyá kọ́ sókè kúlẹ̀ kọ̀ ògbọ́n tó wí ṣùgbọ́n تعصرني إنا أوحينا إليكم رسولا شاهدا عليكم شاهدا عليكم كما أوحينا إلى فرعون رسولا lérò ẹ̀bà ẹ̀bà ò náwó lábẹ́ kan ẹ̀bà nìkan ló mọ̀ ẹ̀ṣẹ̀gùn mọ́ tí ó há تفضل مسلك عبد الله تفضل عبد الله ẹni واحد ti jẹ́ kí ó ti قليل nù ọkàn ní تفضل ما شاء الله قال العلامة الشيخ الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم فهو معرفة الله ومعرفة النبي ومعرفة دين الإسلام في الأدلة الآلهة العمل به التقرب الدعوة إليه الواقعة الصبر على الأذى به الدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان يموت إلا الذين آمنوا وعملوا الصالحات فتواصوا بالحق وتواصوا بالصبر فقال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله مبتدا على خلقه إلا هذه السورة لتحكم قد قال البخاري رحمه الله تعالى فالعلم قبل القول والعمل الدليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبي أودع بالعلم قبل القول والعمل اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم هذه ثلاث مسائل العمل بهن يقول أن الله خلقنا وخلقنا ولم يكن عملا خلقنا إلينا رسولا فمن فمن فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار فالدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فأعطى فرعون الرسول فأعطى فرعون الرسول فأخذناه أخذا وبيلا لقوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الثالثة أن من أطاع الرسول ورحم الله لا يجوز له موالاة من حاد الله ورسوله ومن من حاد الله ورسوله قال قال تعالى له أقرب قولهم وما تعلم أقرب قولهم والدليل قوله تعالى ولو كانوا أقرب ولو كان ولو كان أقرب قولهم الدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يضادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأجرهم بنور منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنه ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الشيطان ألا إن أو سلك الله بسرعتي عن أو سلك الله بسرعتي أن أن تعبد الله وحده مخلصا له الدين أن تعبد الله وحده مخلصا له الدين ولذلك أمر الله جميع الناس فخلقهم الله فالدليل قوله تعالى كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون فمعنى يعبدون يواجدون وأعظم ما أمر الله به التوحيد فهو اخوان الله بالعبادة وأعظم ما نهى عنه الشرك فهو دعوة غيره وهو دعوة غير معه أيوه فهو تعرف بين معه والدليل قوله تعالى فاعلم انه والدليل قوله تعالى فأهل المساجد فاعبد الله ولا تشرك به شيئا واعبد الله واعبد الله ولا تشركوا به شيئا أيوة فإذا قيل لك ما الحدود الثلاثة التي التي يجب على الإنسان معرفتها فقل معرفة العبد ربه ودينه ما شاء الله تبارك الله بارك الله لك وبارك عليك وبارك لك ونفع بك الإسلام والمسلمين ونفع بك البلاد والعباد ورفع بك راية التوحيد والسنة ووضع بك راية البدعة والزندقة والشرك والكفر والإلحاد ومعصية الرسول أبا بأبا ما شاء الله تبارك الله بين فوجبا بين وجوه ọjọ́ àríwé ọwọ́gbọ́ ẹlẹ́jẹ́ òdòyọ̀ àríwé ló lè ní àríwé ní ọpọ̀ ní èdèlélà ẹfún ní 2009 ó nìkan ṣe bára kàlá òkè àwọn tó ló yẹ pé wọlé gangan náà tẹ̀lé ẹ̀bùn tó lágbára o torí àwọn àásọ̀wò mọ́tò àásọ̀wò dáta àásọ̀wò atẹ́gùn tó tó bá débi tẹ́lẹ̀ pé kí wọ́n pọ̀ ìwọ́lé sí ọ̀ọ́dún dáta láìpù lọ́kàn ń tó ẹ̀bùn rẹ̀ ò ní pọ̀ tó àná. ó ti kà mọ̀nà ó ti kí ni ó dà ẹ̀jẹ̀ ń gbígba ọ̀nà ẹlòmíràn ilé ìmọ̀ alágbára o mùsùlùmí ah! mùsùlùmí fún ọ ọ̀lọ́lọ́wọ́ ọmọ àlúwà lórí tí ẹni gbérí wáyé padà ẹgbẹ́ mú nínú ta kọ́ tọ́sí lọ jáde mẹ́ dájúdájú ọlọ́run ọba ló dá wa òun ló ṣe ìjẹ́ ìmú fún wa kò dẹ̀ fi wá kalẹ̀ lásán ó rán òjíṣẹ́ kan sí wa ẹni bá tẹ̀lé òjíṣẹ́ náà yóò wọ àdìdẹ́ náà ẹni bá tako òjíṣẹ́ náà yóò wọ iná bàkan lágbáwá Akínìyí, tí mo kà bá ń sọ bá ń kàárù ìwánújíra, Yorùbá rẹ̀ mú sọ kàárù ìwánújíra ọ̀nkọ́ ó ti sọmọ ilé yìí lágbára àrídádáka kọ́ wọ àrídádáka ó yẹ ẹgbẹ́ mọ́kàn ìgbé kiri fún Al-Khattabi al-Imam Al-Khattabi rahimahullah ó ní àrídádáka kọ́ àrídádáka kankan fatan Khattabi Thank you mumtaz al ẹfún wọn tààzà lórí nǹkan oníkan torí ló túnmọ̀ sí pélé ìgbọ́n tààfi kí ni ìtànkà yìí eré yóò gbọ́ yẹnu à ń sọ ń sọ yóò bá ọ̀rá lè lọ́mú wá ní tara ó ní àdìsáraga àdìsáraga bọ̀ àdọ́láka rí wọ́n náà mẹ́gbà ọ̀yà wákìlì tí ọlọ́wọ́ bó bá sọ súrà ní ìkalẹ̀ tí ó bá sọ ẹ̀ níkẹ̀kẹ́ kalẹ̀ máa fi súrà kàkà yìí ó ti tó wọn lẹ́rìí ọ̀rọ̀ àlùsọ ọ̀ọ̀kọ̀ sọ ẹni náà fún wa kí wá lórúkọ ẹni gẹ́gẹ́ nínú mọ̀ ọ̀sọ̀ fún wa ọwọ́ akáná sú ọ̀rọ̀ kò sí yọ àti mo sọ náà nù tí ó wá ti yọ ọ̀mọ́nù ọ̀gbọ́yà ọ̀gbọ́ tí ó yẹ nù àgbà ìbọ̀dọ́ nìbò lè bá gbà tẹ́gbà tí fẹ́ṣò ti yọ ọmọ tó máa rí bá tún lù àwọn ọmọ ń sọ̀rọ̀ kan fún wa ẹni máa rí bá tún sọ̀án àbíkọ́ ní fáàmù sọ̀án ẹnikẹ́ni tó bá ti mọ tó mọ ìbéèrè من عرف السؤال أو من فهم السؤال فقد علم نصف الإجابة ẹjọ́ bá gbọ́ question tàbí owó tí gbọ́ pẹ́sọ̀ yọ jẹ́ mọ́tà ọgọ́kàdà ọgọ́kàdà wà lónìí agbá ọ̀tọ̀ alìmáàmù Shafi'i rahimahullah tí wá ló kọ́ gẹ́gẹ́ fúlì Muhammad ibn Idris rahimahullah ó yá wá kaná sí Ah. àrùn ah, ah, mi sí gbàdúrà kọ́nà ọmọdé ó mọ̀ tó dáa tó dáa ah, àdúrà àwọn ọ̀fẹ́ gbà lórí jẹ́ náà sọ́rí ìwọ tí èèyàn tó bá ń kà lọ tó bá ti ń náwó báyìí kà ní ọ ọmọ tí wọ́n náà ti ọlọ́mọdé ó mọ owó débi ọlọ́mọdé àwọn ti gbà lórí rẹ̀ wọ́n ti àgbàrù sí káràmàrí lórí oríkà ẹ̀ẹ́sì ní gbọ́mọ̀ ọkùnrin abẹ́kùnrin àwọn ẹ̀ẹ́ kí ló kọ́ rẹ̀ ta ló tàbá lọ́sẹ̀ yìí sí ni tọ́ yíṣìlá ẹ̀nà yìí mo ní yíṣìlá ní gọ́ọ̀mẹ̀tì ó ti rí ìtumọ̀ ẹgbẹ́ wa yóò ṣe àwọn ìdíra pamọ́ yóò mọ̀ lọ pamọ́ sí ìkan sáì ẹ̀yà dánú ọdún dé tọ́dọ̀ abájú wọn ni Ẹ̀rọ. Mumtaz, barakallahu fik. Àgbàdo ah, ah. ya ń kàtà nìbára. Ọya ẹfun àgbàdo yìí ẹgbẹ̀rún kan. Barakallahu fik. Náà. Mùsàán, Mùsàán, àlè lórí nínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú láti ní kálọ̀ kọ́ nǹkan mẹ́rin alìmọ́mù Bukhari rahimahullah wọ́n ni wọ́n sọ̀rọ̀ kan kí lọ́rọ̀ mọ́ Bukhari alárúbáwá ọmọ onítúnbọ̀ ọ̀hún ọmọ onú ọ̀hún ما رايحين تبدل كما دوام يعني Thank you. ìwọ náà lọ ń mú nínú ara rẹ ìwọ náà lọ ń tún pé àná ọ̀tá ti kà lọ́dọ̀ bí ní ìlú náà lọ. Tẹ́yì. Má pariwo mọ́ mi rà. Ìwọ́n máa gbọ́ kò fẹ́ kí n tẹ́lẹ̀ ní o. Má pariwo mọ́ mi. Sọ gbọ́ má pariwo mọ́ mi o ẹjẹ́ ni mo jòkó wọ́n lọ́nàwọ́ o ẹ̀yà wàṣẹ́gbàrún ló wọ́n ti jà nìyí wọn parí ìlọ́yìn àwọn oníṣìí àti ọmọ nígbà tí wọ́n náà lọ́wọ́ gbà tẹ́lẹ̀ fún mọ́lẹ̀ kan ó wá lórí jẹ́ oníkùn mọ́ lọ́wọ́ má pè ní wọ́n kò kọ́ bí sọ ti ẹ́ má kàrà wọn lọ mọ̀ wọ́n lọ́ọ̀rí ká o èyí lọ́ọ̀ àwọn ọ̀rí kà ní wí ẹ̀rá ní mo ní ọ̀rí kà ní wí àrẹ́tùkà ẹ̀rìṣùnlá mọ́mùsá ní igbó ẹwọ́n bí rẹ̀ nìmọ̀ mùsàn mùsàn mùsàn tó ọ̀bá mọ́ ilé ọmọ mi kápẹ́ àìsí wa bẹ́nu mi èyàn pọ̀ lẹ́ àlejòkú wọn nìkan sọ ìwọ̀n náà lọ pariwo wọn náà ní ọmọ ọ̀ ìkà ní ìlú o èèlọ́ ọ̀ha alọ́ ìkà ẹ̀yin tẹ́ mọ́ náwó yìí ẹ̀ ṣe dà ní mọ́mọ́ náwó mọ́ sọ́rí nínú nínú ánkìrùn tẹ́ ń kọ́ yín fífi kan á ń pè kíní kan ní alifásífọ̀ alẹ́ ìmọ̀ kí mo gbé ẹlò kìíní ìyá ìná tí ìmọ̀mù bá ń kí ó lọ́wọ́ fún wa tí wọ́n bá rẹ̀ ṣe kùránìká wọ́n ní gbogbo àjẹmọ́ ìtàwọn mẹ́lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ tí ìsáré kọ̀rẹ́tẹ̀ tó bá ti ń kí lòlò tó di ẹ sílẹ̀ bóyá ó lè padà jẹ́ tìṣí nìyẹn rightly

ìjọ mi máa ṣe wọ́lọ́jà rẹ̀ dáadáa fadol abúlé abbas ọ̀tẹ̀ ṣàdúpẹ́ mọ́lọ́hún ọ̀sàbẹ̀lá tó lẹ́yìn ọ̀ṣìmọ̀ Máṣàlá tàbáratàlá. Ọlọ́pàá ẹni lórí ó gbà sí wá sí. A máa kéé ṣe ibi tí Mùsàánù lálẹ́ yìí. Bárakàlá fèé. Ẹkùn. Àrùsọ̀rọ̀. Ìgbé ìlé. Ìgbé ọ́nìwọ̀rọ̀ sọ̀rọ̀. sọmọdẹ́yìn náà sọ ó ní ẹkún mùsàánù kò fún wọn náà kú èèyàn bá ń inú ìdùn ọtún á ní kó tó wá òun náà ta ẹni jẹ́ kókó táwọn inú àdánwò báyìí ọtún ní kó ara one ìrọ̀lú àti

ó yẹ gbé mẹ́ẹ̀kì fún ṣe ìlànà tọ́yì áyàwó ló jẹ́ ẹ́fídẹ́ǹsì pé ẹni bá tẹ̀ ló jíṣẹ́ tá a bá rán ló wà jẹ́nà ẹni tí ò bá tẹ̀ ló jíṣẹ́ yóò jìyà áyàwó làbá àti ṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ nígbà tó sọdán àyà yìí àyà ni ó ní wà dalilu qawluhu ta'ala Kini ni qawluhu ta'ala ṣáàhìdà montaz barakallahu fik ọwọ́ kan náà ló gbà ó gbogbo yẹn àti ẹgbẹ̀rún rẹ̀ tó bí ẹ̀sán àwọn tí ó pè wọlé mú wá mẹ́jẹ̀ àbí ẹ̀rìn ìyá ẹ̀ àwọn náà lè gbà mí lè kán pè náà àti àríyàn ẹ̀yìn kan gba ẹ̀sùn gbà lọ ìgbẹ́ kó jẹ́ ìlè kan torí kò jẹ́ ìlè kan ní àìsíkú ẹ̀bá àbò ní ẹ̀bá ti rẹ́dì rẹ̀ ok ẹ̀bà aláwọ̀ ọbọ̀ ìyọ́nú tí kaba worogun kò fẹ́ ká ṣe nǹkan kan bó worogun ó ní kó dá kò bá jẹ́ màláìka tó súnmọ́ òun àbá ìnábí ọlọ́run tá a ránṣẹ́ àbáṣì mẹ́rin wá lórí ẹ̀ kí lọ́rọ̀ náà ta fún wọn lárúbáwá mo àti sọ bẹ́ẹ̀. Allah ما وجدت ميزة لك على البوزون كان أنا قلت يا فتح الله عليك عبد الله يا إلهي ọ̀rẹ́ agbègbè nínú ọ̀sọ́dọ̀ rẹ̀ ẹ̀bà abájílẹ́mọ̀ sí ẹ̀bà ẹ̀bà ní ẹ̀mọ̀ sí sáì pápá بارك الله فيك وبارك عليك ونفع بك ورفع بك راية التوحيد والسنة آسمه من كره أي أبو بيجلو ها ها أيوه

kò tọ́ fúrú ẹni bẹ́ẹ̀ a máa mú ní ọ̀rẹ́ ayò ẹnikẹ́ni tí ń gbógun ti Allah sílẹ̀ ń gbógun ti òṣìṣẹ́ ọlọ́run kódà kò bá jẹ́ni tó súnmọ́ pẹ́kípẹ́kí wọ́n sì mẹ́rin wá bóyá kí lọ́rọ̀ náà. àgbọ̀ àgbọ̀ ọ̀rọ̀ bí wọ́n fi lókè tẹ̀lé àgbọ̀ kí ó gẹ́gẹ́. kí ni kí ó gbẹ̀rẹ̀ kó tó kọjẹ̀ lì ẹni tó bá tẹ̀ lójú ṣe ọlọ́run tó dẹ̀ṣọ́ náà lẹ́yọ̀ kan aha لا يقوم لا لا يقوم náà Thank you. الله تبارك الله بارك الله فيك وبارك عليك ونفع الله بك فيا ẹ̀sẹ̀lẹ̀ ẹ̀sọ́ náà ọmọ ọmọ ìdájọ́ àmìdì rẹ̀ ní ìfẹ́ ọyọ́ ọyọ́ ọyọ́ kátàkátà ẹ̀ sàtún ni agbẹ́wàá ti lẹ́lú ìyá bá ti tẹ́lẹ̀ ní lásán ìṣà ọmọ ẹ̀rì láti gbà lọ́rọ̀ mẹ́rin náà ok ok o tí wọ́n bá sọ fún ẹ pé kí làwọn àpilẹ̀ mẹ́ta tó dọ́ràn ìyàbọ̀ mi ènìyàn kó lọ rí màá sọ fún wọn pé ká mọ ọlọ́run ọba wa ni òun ẹrù mọ ọlọ́run ọba kó mọ ẹ̀sìn rẹ̀ kó mọ ànábì rẹ̀ tí ń ṣe Muhammad sallallahu alaihi wasallam ọ̀yà àkókò àbúrò nínú tíra àgbọ́ o tí ó jẹ́ tó kàlẹ̀ kanáà tó tọ́ èyàn kan ohun wọ́n jọra wọn àwọn obìnrin náà ohun àwọn obìnrin náà jọra wọn náà ó yá àgbọ́ Thank you. ẹlòmíì wọ́n ti gbalẹ̀ ẹ̀sìn àmì jẹ́ méjìlá bá àwọn ìgbé ìrọ̀pọ̀ lẹ́nu ẹ̀hà ọkùnrin ọkùnrin orílẹ̀ ẹlẹ́ bá bá mẹ́jọ wa àbí ìgbà tó bá ti máa dàgbà mẹ́jọ wa padà. Yeah. طيب ويا ويا ويا ويا ويا ويا ويا ويا ويا ويا ويا ويا يتوبا كيرا نعم طبعا ما الأصول الثلاثة مل مل Thank you. bárakàláwò pé ọya ẹ̀dàlọ́ yìí ń túmọ̀ sí pé àwọn èèyàn gbọ́ táàbí kí ni ìtàkùsọ̀ yìí ibi táàbí sí ní ṣàwọ̀ gbogbo ìdá àwọn ẹ̀sìn hàn án. abẹ́rẹ́wọ̀ Allah subhanahu wa ta'ala ẹrù ọlọ́run tí wọ́n sì yìí tí wọ́n lẹ́sọ̀ lórí àkíyèsí tí mo wá pè níbẹ̀rẹ̀ níbi abá ti gòkè níbẹ̀ náà ní àti a má jẹ́ àwọn nǹkan yìí kó má àfẹ́kì wa àníyàn tí yàrá fi máa ń kọ́ ìmọ̀ àníyàn tí ní wa ni àníyàn tí yàrá fi máa ń àníyàn tí ní àníyàn tí wọ́n ti fi mọ́ ń a àníyàn tòmìtọ̀nà amẹ́lẹ́ yìí ó kàn wáyé báyìí kó ní jẹ́ pé kó ẹ̀ńkọ́rẹ́jì oníkàlùkù àbàtẹ́ ní sinatọ̀ lábáyìí yóò ha pẹ̀lú ògùn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì máa ẹ̀hẹ́ nǹkan bá ti ń gbọ́dọ̀ mọ́ tí àwọn ọ̀kan ní mọ́tò gbọ́dọ̀ mọ́ gbọ́ mọ́ ti àkọ́dàgbẹ́ta ń gbọ́ yóò padà mú èso kájáde ọlọ́mọṣẹ́ àti ìrọ̀lù bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ẹ̀rọ ọlọ́run bá tọ́sí ìgbìyànjú náà lọ́ba àtọ́lẹ́sọ yìí kó bá aṣọ wọn lẹ́sọ lóore kó bá kálí ìkónómì ìlànà àtàláàtì wọn àwọn náà àtọmọ wọn àtìyàwó wọn iyì tí ìmọ̀ máa ń bí fún yàn ọlọ́ba àkóso wọn lójú wọn náà àwọn ọmọ tí wọn náà ọlọ́ba àti wọn lóní mímá ìyàwó wọn náà àti wọn lóní mímá àwọn fún ara wọn náà wọ́n sì mọ̀lé tí wọn náà tó bá gbàdúrà tí wọn ọlọ́run dákùn wọn kàn tí wọn náà رب ذلك كما تواتر وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته